رسول مرسل ولا أحد من خلقي أشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد محيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله اشكروا ربكم الذي أبقاكم إلى هذا اليوم الذي وفقكم بصيام الشهر رمضان في هذا العام ثم بعونه وبفضله أراكم إكماله على عافية وصحة فلله الحمد فلله الحمد اللهم لك الحمد كله وبيدك الخير كله وبذلك الخير كله وإليك يرجع الأمر كله نحمدك يا ربنا ونشكرك يا ربنا على هذه النعم التي لا تعد ولا تحصى أمتنا واعلموا أن رسول الله صلى الله عليه وسلم قد سن لنا سنة خير وهديه خير الهدي صلوات ربه وسلامه عليه ماذا كان يفعل صلوات الله وسلامه عليه في مثل هذا اليوم كان رسول الله صلى الله عليه عليه وسلم قد فرض على أمته زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة وقد بين رسول الله صلى الله عليه وسلم سبب هذا في حديث الذي أخرجه أبو داود من حديث ابن عباس رضي الله تعالى عنه وارضاهما قال قال رسول الله الله صلى الله عليه وسلم زكاة الفطر سورة للصائم من اللغو والرفث وسورة للمساكين من أطلاع قبل الصلاة فهي فهي صدقة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات وقد كان رسول الله صلى الله عليه وسلم يأذن لأصحابه بإخراجه قبل يومين من العيد وكانوا يخرجون أكثرهم قبل خروجهم من العيد التابعين هذا وقت الوجود هذا الذي تحصل عليه رسول الله صلى الله عليه وسلم وكذلك أمتنا بعد اليوم يوم سرور وفرح ويوم أكل وشرب حرام على كل مسلم أن يصوم لله في مثل هذا اليوم إذا كان على سنة رسول الله صلى الله عليه وسلم وكان الرسول يريد المساكين أن يشاركوا ان الأغنياء في الفرح والسرور في مثل هذا اليوم لذلك صح عن رسول الله صلى الله عليه وسلم أنه يقول لأصحابه ارفضوني في الضعف وفي رواية إنما تنصرون وترزقون بضعفائكم أمتنا واعلموا أن البلوى قد عمت جميع الأمة وتكابلت وتكالبت اهل الاعداء من كل جيره هموم لازمتنا ديون عاقبتنا لكن رسول الله صلى الله عليه وسلم قد تركنا على خير كبير وكان رسول الله صلى الله عليه وسلم يعامل ربه ان يدفع عنه شر الدنيا قبل شر الاخره وكان رسول الله صلى الله عليه وسلم يكثر من دعائه وقد علم احد اصحابه هذا الدعاء على روايه من دار العلم وهذه الرواية أخرجها الإمام أبو داود في سننه وغيره كذلك ولكن الرواية عن المؤتمر عند في الصلاة المبارك هي رواية عن الكرماني المخرجة في من المسلم عند البخاري رحمنا الله وإياه أمتنا نستحقكم أن تكثروا من الصلاحات في مثل هذا اليوم فإن الله سبحانه وتعالى نسأله أن يجعلنا ممن قام هذا الشهر إيمانا واحتسابا وممن قام ليلة القدر إيمانا واحتسابا وهو على ذلك قدير ذلك جديرا فتنفعنا مسلم المسلمين فطبعا يكون كلام إذا يقال النبي صلى الله عليه وسلم فيكون مدال لك فيكون مجوة أنا أن فيكون شيخ النبي بل فيكون عليه حتى هي أصول صحبة عليه في أوامر سلام توقع وكلام النبي صلى الله عليه وسلم يجب القيامة فهو أن يأتي أن يتعدى الله سبحانه وتعالى tọ́jọ́ pé bábá ṣe ẹnìkan ò lè bí òdì sí báyìí lára pé ẹnìkan ò lè bí ọwọ́ tó jẹ́ ọ̀pá ọ̀lẹ́yìn láàárín fún wa ẹni tí ó bá bẹ̀rẹ̀ Ramadan tọ́bí lọ́wọ́ àlàáfíà àti wọ́n wà ní ẹgbẹ́ tó yọrí rẹ̀ àmì ìrìn wọn lọ́ba kírun ṣèkùnlá àtẹ́jú lẹ́yìn ìmánu àmì ìrìn wọn lọ́ba ọkùnrin pẹ̀kù sínú sàárè lẹ́yìn wọn pàtó àfihàn Ramadan ìbọ̀ àmì ìrìn wọn ní wọn àkókò yìí di ìdílé lọ́wọ́ àná sísìn aláṣẹ káwọn ọlá ọwọ́ tó wà kù nínú àánú rẹ̀ àdúgbòlọ́dọ̀ rẹ̀ a sì ń bẹ̀rẹ̀ ọjà àkójọ máa lékún lórí ọkọ̀ ìdòwé yìí. bákan náà a tún wá ń sọ fún wa wípé àlẹ́ ìṣọ̀lá ń lọ ọ̀rọ̀ ọ̀sánlá ojú ọ̀nà tó fi ilẹ̀ fún wa ó ní fún ó ní àkọ̀rí àlùmúsílà ìlà ìwà ìlà ojú ọ̀nà tí a lẹ́bi sílẹ̀ nìkan omi ojú ọ̀nà tó lè mú wa súnmọ́ ìyọ̀nù ọlọ́wọ́ wa súnmọ́ ìkí ọlọ́wọ́ ojú ọ̀nà rẹ̀ lónìí ó ń sọ́lọ́ sẹ́ni nínú àwọn mùsùlùmí gbọ́dọ̀ nǹkan súnmọ́ lọ pẹ̀lú àwẹ̀ lónìí àìmọ́ ọjọ́ àwẹ̀ lónìí òní ọjọ́ àbúrò ni òní ọjọ́ ayọ̀ ni ọjọ́ bí aláṣọ káwọn ọ̀gá sọ wípé bẹ́ẹ̀ yóò bá tó lóòrùn bá ọ̀rọ̀ tí ọ̀jẹ̀ tí òun lónìí tí òun fẹ́ ti fún mi kí n sì máa fi ròkè ìjọ ìjọ ìjọ sọ fún wa nìyẹn bákan náà ọjọ́ òní ọjọ́ tá a mú ń bọ̀ ní sọ́dọ̀ kan ní kámẹ́rẹ́ ti sàrà nípò dáadáa ọjọ́ òní ọjọ́ tí ọlọ́run ti àlẹ́bì so lọ́wọ́ àti olòsì papọ̀ mọ́ra wọn kó má ba àsìkò rẹ̀ kó kàrí mú nínú ọjọ́ ìsájọ kò ní ọjọ́ ìrọ̀ fúnra wọn. àmì ìṣòro àtọ́nà ẹni ni fún ọjọ́ mùsùlùmí tó bá jẹ́ pé mẹ́rin àlẹ́ yẹn ló mẹ́rin òní ní ọjọ́ ìwádìí bàtí òun ti wọ̀ lọ́nà ọba ní déédéé sọ́ọ̀rù tó nínú oúnjẹ tó ń lé ọlá gbàgbá tó bákan náà tó sí kódà àwọn ìbáàjẹ́ tó wọ́n múlẹ̀ lórí ẹgbẹ́ ni ṣùgbọ́n ti jẹ́ jẹ́ nǹkan ọwọ́ afẹ́kù lé rẹ gẹ́gẹ́ pé nǹkan fẹ́kù òkèrè lè sọ́rùn ìwọ náà tó yẹ fẹ́ lómi tó mọ ìdùnmí torí kí ni kí lè fi wá kálí bá àjọ wà nínú ìdùnnà nínú ọjọ́ yìí àdébì sọ mọ́ máa rẹ̀ fún náà látàkì nílẹ̀ tuntun tó mú wá kò ibi tó ti yà wá ọ̀ṣọ́ wá pọ̀ lẹ́yọ̀kẹ́ kálí bá àjọ náà ní ìṣòwò ìmọ̀ ọkùnrin náà wípé ọlọ́wọ́ba wa ìṣọwọ́ náà ni àlọ́bì wa ẹ̀kọ́ ọ̀fẹ́ ni rọ́ọ̀dì àwọn wa ẹ̀rọ ọ̀fẹ́ ni àlọ́bì sọ̀rọ̀ lọ́wọ́ ti ìpọ̀ dáadáa wo ìṣẹ̀lẹ̀ táwọn ń gbéná concentrate ní ìbànújẹ́ kan tàbí ìkejì dáadáa wo ìṣẹ̀lẹ̀ táwọn ń gbéná concentrate ní ibi tí wọ́n rẹ̀ wáṣẹ̀ tí àwọn ọkọ̀ ọgbà wọn pé mọ́mọ́ jáde ní ìwé tún yìí concentrate ní ibi tí wọ́n tẹ àwọn tó ti kẹ́lí sẹ́lẹ̀ ìkọ́nú ọ̀gá ìṣẹ̀lẹ̀ àlùsọ mọ́mọ́ àwọn ọ̀pọ̀lọ́ ó ti wá ṣe wọ́n máa mọ́ ètò àmọ́ ọ̀pọ̀lọ́ lẹ́bi kókó lọ kò sí ọmọdé kò sí ọmọdélẹ̀ kò sí ọmọdélẹ̀ kò sí ọmọdélẹ̀ ọmọ rẹ̀ gbé bọ́ ọmọdé mùsùlùmí rẹ̀ ilé afẹ́fẹ́ yóò fi àǹfààní kó lọ àbí ọ́n ní ọ̀rọ̀ náà ápẹ́ àyè rẹ̀ yékéyéké àlùsọ mọ́mọ́ pẹ̀lú àwọn sọ̀hábà ṣùgbọ́n ìrìn kan bẹ tó ń tóbi hajj tóbi ń pé anẹ́sì ibi ìmọ̀ ìtọ́ ọ̀nà ọ̀rọ̀ náà ó ní ṣe pẹ̀lú àlejò sọ̀rọ̀ lọ́wọ́ àwọn àtọ́lá gbọ́dọ̀ ìgbà ọkọ̀ sọ̀rọ̀ ọjọ́ gbọ́dọ̀ ìgbà ọkọ̀ múlẹ̀ nínú àdíyìí tí mo lò ọrí tọ́gbọ̀ wá ṣùgbọ́n bákan náà ọkọ̀ ọ̀nà sílẹ̀ ọlọ́pọ̀ àwọn ọ̀dọ́ rẹ́gbìn nínú àtàdù oúnjẹ náà wọ́n bá dárí ẹ̀yẹ̀ kan nínú àwọn sọ̀hádà ó jẹ́ òmọ́tọ́lábí fún oòrùn láti sọ́ra lásìkò tí èsì àtìkò wọn. Wọ́n ń sọ wípé àwọn rédíò lápẹ́sà ń sọ ìlú kọ́ọ̀lù làwú Abu Umama. Wọ́n mọ̀ ń pè ní Abu Umama. Ìwọ́n lè lè ìrẹ́ àti ìdìbò kúndínlẹ̀ ọdún àgbà. النبي صلى الله عليه وسلم يقول أبا أمينة من أراك ذلك في الصلاة في غير وقت الصلاة من أراك ذلك في المسجد في غير وقت الصلاة كما أجت مريم وقال واجب كما تلاقي لا تكفي أشياء تقول قلت يا رسول الله يا النبي عموما أولا تعالوا جاء سفر لتفاقية ẹgbẹ́ òun máa dá bẹ́ẹ̀ lẹ̀ fún òsì nílẹ̀ yìí ni bẹ́ẹ̀ wọ́n ní òsì ní bẹ̀rù bẹ́ẹ̀ ní ti pàdé ọlọ́run bá dáadáa bẹ́ẹ̀ ní ti pàdé ìmọ̀lẹ̀ dáadáa òun ó lò láti mẹ́tì ni àìmọye ìbànújẹ́ báyìí àìmọye ìkẹ́lẹ̀ òkú báyìí òun ló ti ní omi òfin nínú ọ̀rọ̀ lẹ̀ lọ́sàn lóru wàdìyóòrò nígbà tí wọ́n ní wàdìyóòrò rọ́kìbátìmì gbèsè ti sọ ní bí ẹsìn dípò kẹ́mi ẹ̀ máa jẹ́ sí gbèsè náà wá bí ń kùn mí

tó o bá ń sọ nǹkan yẹn ọlọ́run ọ̀gá kan àtàlá yóò mú gbogbo ìbànújẹ́ ìlọ fún ọ kọ́tà gbogbo gbèsè wọn gbogbo ní ó pé ìwọ bọ̀ ọ̀sán olùkọ́lá ìwà àtúnlọ̀ náà àbí wọn sọ nǹkan afẹ́fẹ́ àdéhùn ẹnu kò ó ṣùgbọ́n àdéhùn arákùnrin lórí ó ń sọ nígbà tí wọ́n ń ṣe bọ̀ ìgbó nígbà tí wọ́n ń mo sáré tó bá ìgbà ti sọ lórí ìgbà àwọn tó kù sí ọ̀gbọ̀n padà kí n lọ fún ọ gbọ́dọ̀ nǹkan nígbà mẹ́rin ní gbogbo ìgbà tí wọ́n ń gbẹ́rẹ̀ náà báyìí náà náà ní nǹkan tí a kọ́ wá tọ́jú ìṣáàlà المأوى يعيد باسمه قلت لما يقول اللهم إني أعوذ بك من العم والحزن وأعوذ بك من البخل والكسل وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من كلى الدين من الولد من غلبة الدين وقهر الرجال أبي صلى الله عليه وسلم ظن أن النبي كل واحد من الناس

ṣùgbọ́n náà tí ìgbìmọ̀ ìwọ̀n rẹ̀ ṣe fẹ́ ìwọ̀n tí wọ́n ṣe fẹ́ láwọn olè dájú ọ̀rẹ́ ni ọ̀yọ́ mi lọ́wọ́ yìí àwọn olùkọ́ tó ń tó ń sì gbà ní iṣẹ́ ìpínlẹ̀ náà ní wọ́n tó gbogbo àwọn olùkọ́ ń tẹ̀ fẹ́ ìwọ̀n ní àjọ iṣẹ́ ìyàbá mi sì tẹ̀ bẹ́ẹ̀ ní ìlú tó lè ṣẹlẹ̀ wọ́n rẹ̀ àmọ́ rẹ̀ tó ẹ sẹ́lẹ̀ ìbànújẹ́ ni ṣùgbọ́n èyí tí ń fi ẹ̀ náà kùnrin rẹ̀ wọ́n ẹ tí wọ́n ti fi ẹ̀rù rẹ̀ fúnra rẹ̀ fúnra rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àmọ́ rẹ̀ àwọn hazard òun ni kúlù mẹ̀kúrú in ẹ̀dì sábàkọ̀ wà á bùkọ̀ àlàlẹ̀ kọ́ńtì شيئا مكيلا اخر ẹnu ilé pẹ̀lú ọgbọ̀n mi nípa ló jẹ́ tọ́jọ́ wípé nǹkan ìwà kan bẹ̀rẹ̀ sí yàn nípa nǹkan wá lọ pé ọwọ́ akọ́kọ́ lòṣẹ́ tí ò lè lọ máa ọ̀sẹ̀ fún yàn. ọmọ pẹ̀lú ní owó akúlẹ̀ ẹ̀rú gbogbo ìgbàgbọ́ ni wọ́n yíyá ìgbà fún yàn àtúntò ọgbọ̀n wọn máa pè é ìgbàgbọ́ ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ yìí ṣùgbọ́n tí èèyàn jẹ́ kọ́kọ́ mọ́ ọ̀rọ̀ ìbílẹ̀ tí mo fẹ̀ lóyà jọ̀mọ́ tí mo yí yàn èyí tó pẹ̀lú ọ̀bàlùjẹ́ kọ́nà ọmọ wọn ohun tó lè dé tí ò ní lọ mọ́ lókùnjẹ́ lóyà النبي كده هو اللي يعني اللهم اني اعوذ الحزن من الهم والحزن انا مش غير لا لله ولا عجزي عجزي òun ni kéèyàn mọ́ kéèyàn kí gbogbo tí a yẹ̀ tó kéèyàn yá kó láyé kọ́mọ̀ tó tó fún yàn. ọ̀rọ̀ màtá kò yá ò tọ́jú orí ẹ̀gbẹ́ tọ́jú wọ́n ni kọ́sẹ̀ kọ́sẹ̀lù ń tiẹ̀ òun ni gbogbo tí ọ̀gá ní iṣẹ́ kéèyàn ó lé òkòtò ṣùgbọ́n ọwọ́ wọn la ń tẹ̀lé ẹ̀ta

ó wípé ìgbẹ́ ìgbẹ́ oko gbogbo ń àwọn ọlọ́run ni kò ní sẹ́yìn ojú òdodo òdodo sọ wọ́n fi èmi kí mo dára sí ní ojú ìyá ìyá ìdí dára nípa mọ̀mọ́ tí wọ́n bọ̀ nínú ilé ọ̀rẹ́ jẹ ọ̀rọ̀ ọ̀rẹ́ lọ́pọ̀ ọ̀rọ̀ mọ̀ ọ̀rẹ́ ọmọ ẹlẹ́mọ̀ bọ̀ kíkúrú nìkan ọkọ̀ ìròyìn ló ti bọ̀ náà ọkọ̀

ànílé ìwọ̀n láwùjọ. Kọ́dà kẹ́yìn ọjọ́ kò tó ń tọ́ náà láàárí tó ń gbọ́dọ̀ bá wọn bá wọn lọ́wọ́ tó gbọ́dọ̀ ti gbà. Wọ́n ti ọlọ́bì tó bá mi fẹ́. Ẹni adájọ́ ń bọ̀tẹ̀ wọn kàánú báni mẹ́rin wọn dúró. Àwọn náà dájọ́ kò tó bá mi tó wọ́n dọ̀ kò tó rẹ̀. Kèké ń fún sẹ́yìn òbí ni wọ́n kàlàdà. Ṣèké ìṣèlú àdéjọ́ kò tó. Wọ́n gbà bẹ́ẹ̀ àdúrà lára lónìí ọlọ́run wa sọ mi níbi ìkọ́jọ́ pé gbogbo bí màá dálé làgbé ìyá ìta sọ níbi tẹ́lẹ̀ níbẹ̀ ọ̀rá yìí ti fọwọ́ sí mi bí ẹgbẹ́ ọlọ́pàá tó lóyìn bẹ́ẹ̀ ló máa fẹ́ gbẹ́rẹ́ la wàhálà ti wàhálà lè wọ́n wọ́n lè kó lómi ọ̀gá ní ẹ̀rẹ̀ gbogbo bá àwọn ẹgbẹ́ ìgbàlódé wọ́n bọ̀ wọ́n àwọn wọ́n tún yọ àwọn ọkùnrin fún tọ́tọ́ bá ọ́ pẹ̀ sí ọmọbìnrin tó ń fẹ́ ìyá ní orúkọ yín. nígbà wọn ó gbogbo wọn ti ka ọgbọ òkè ní ayé rẹ fún ṣáàbù tó tó fẹ ìlú náà lọ́wọ́ sọ ní wọ́n fún wọn ó tẹ̀síwá la ẹgbẹ́ abẹ́rẹ́ bá yẹ orúkọ ọkọ rẹ kọlọ bá wọn ká jẹ kíyà ogun tí wọ́n kù ní ilé rẹ pẹ̀lú bá lòyẹ kò sinmi láàrọ̀ kò sinmi lọ́sẹ̀ obìnrin ó ní ìjà náà ìtúbọ̀ kọ́ ọ̀rọ̀ ìjà àwọn àbá wa ní gbogbo ìṣesí tí wọ́n bọ̀ wọ́n sọ̀kọ́ kárí ìjà nítorí pé kéèyàn náà ṣe bàbá àdìgbọ́nù mú lẹ́bí ìyàpọ̀ àrùn àwọn ọkùnrin ní ọmọ lè bàbá torí àbá tó lọ ń fún wọn. àwọn ìwà àdìgbọ́ méjì pìṣẹ̀ ìdí wàhálà lórí káwọn ṣe bàbá ọkùnrin náà ṣe ọ̀wá ṣe káwà kọ́rí ìyẹ̀ká àwọn àti àwọn ni àwọn akọ̀wé láti bẹ̀ kéèyàn náà káwọn rè lóde ikú Kọ̀wọ́tọ̀ ọ̀wọ́tọ̀ àlejò ọ̀wá sọ, ṣùgbọ́n tí àkùsí ní ọpọlọ wa, ọkùnrin ọmọ wa fi kó ibi ọmọ ìṣẹ́ṣẹ́ ní ibi kọ́rin nìkan. Tí kọ̀wọ́tọ̀ ìdí ẹ̀kọ́ tó ń tẹ̀lẹ̀, tọ́jọ́ wípé ẹlòmí mú ẹ̀ bí ẹ̀ bí já ìyá wọ́n ẹ̀ lọ́pọ̀ ọ̀pọ̀ náà ó wà ìyàwó náà rẹ̀ dákú wọ́n lè fi lè gbọ́ ọdún ṣẹ̀ṣẹ̀ ilé yìí fọ́ǹtì ẹ̀yìn ọdún orí ti yẹn lọ́pọ̀ orí ti ọdún tó bẹ̀rẹ̀ lọ́pọ̀ kí ni gbogbo tí àbá àti ìpàdé àwọn òkúrẹ́ yìí ilé ní èsì ilé ní èsì báyìí wọ́n yóò fi ràpọ̀ yóò fi ní bá ní ọ̀pọ̀ ọ̀pọ̀ rẹ̀ ọ̀pìyẹ ọ̀rọ̀ fún ìṣòro ọ̀pọ̀ ìdíkọ̀lẹ́fì olùdáyàwó rẹ̀ mú òṣìṣẹ́ tó ta wọ́n yìí bá yẹ pé owó àtẹ̀tẹ̀ ń tẹ̀lẹ̀. ẹgbẹ́ wọn bá tẹ̀lẹ̀ sí òun náà mọ̀ wá fi na ẹ̀kọ́ lórí pé tó sọ níbi wárí nìta. àwọn èèyàn bọ́ọ̀lù ẹbí pẹ̀ ní ní olé mú kóbi mo fi ẹ̀ kó o gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ rẹ̀. Wàláyé bẹ̀rẹ̀. Jọ̀nà àgbọ̀ yìí nínú lọ́sọ̀ alá àwọn àgbẹ̀wọ́pẹ̀rẹ̀ wọ́n àbọ̀ àwọn ibi ìṣẹ́ alára rẹ̀. Ìfẹ́ bá wọ́n lè lé àwọn ìṣẹ́lẹ́gbẹ̀ ní àgbẹ̀gbẹ̀ rẹ̀. Wọ́n àwọn ọmọ ìṣẹ́lẹ́gbẹ̀ wọn bí. Ṣùgbọ́n ìjọba bọ̀ wà tó àjọ̀rọ̀ pẹ̀lú ọ̀dọ̀ ọ̀nàmọ̀ pẹ̀lú ọdí ìjò wọ́n tó ṣẹ́kẹ́ yẹn wọ́n tó fún wa ní ọ̀yẹ̀ ìwé sọ̀rọ̀ kan wá ìdíje lẹ́yìn ọdún pa àmọ́ ìwọ ọlẹ́ tó bá tẹ́ ń wọn náà irú ti ní tí lè lọ́mọ wá ní nínú àwùjọ tó mọ́mọ́ yẹn àwọn ìlú ìdá àbáta wọ́n ìdá àbùsọ̀ tí a bá ti di àárọ̀ wà nígbẹ́lẹ̀ tí a ti bẹ̀rẹ̀ wà nígbẹ́lẹ̀ àdúgbò lè máa wí lè máa wí nígbà tó ṣàà ṣàà àjọ àbàlọ́ wà á nìyẹn gbogbo tí mo kó ìlànà òṣèlú ní ìtẹ̀lé mi mo wá ṣe ìfọ̀kànbalẹ̀ ayé tó ti ṣe mi tẹ́lẹ̀ wá di ilé ìfowópamọ́ náà ṣe ìfọ̀kàn ṣe o lọ o ṣe tó tẹ̀lé mi jù lọ ṣe láwọn ọ̀gá ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ ìwọ́kọ̀dọ̀ ayé mi bẹ́ẹ̀ mi ó sì fẹ́ gbogbo gbèsè mi láì sáré máa ṣàlùwà bí nǹkan wá nǹkan wá yín mú àti pé ó kù mú nǹkan tí wọ́n fẹ́ bí àjẹ́ nínú bí ọ̀gbẹ́ ìgbẹ́ ìṣọ́ rẹ̀ tó ti gbà kẹ́mìkẹ́mì tó ti jẹ́ òṣìlẹ̀ fún àjọ kan bẹ ní ẹjọ́ lọ fẹ́ fi ìṣẹ̀lẹ̀ rẹ̀ lórí ọ̀sán ọ̀rọ̀ àbí ọ̀rọ̀ ṣàlùwà bó àbúrò ẹni tí gba ààrẹ rẹ̀ tí wọ́n kọ́ lẹ̀kọ́ ẹ̀mọ́ ẹ̀rẹ́ má jẹ́ kókò òtútọ̀ wà kákó padà ti pa àdúgbò ìdálówà o gbogbo ohun sì rí àwọ̀ tá a gbà lóyún ní ìtọ́jú mẹ́lẹ̀ àṣà láwọn ìyàwó tó wà á fatidiloso tukọ́nù ọmọ ẹ̀kọ́ àwọn márùn-ún àti ẹ̀kọ́ tèèrè tukọ́nù sàtọ́sọ ọmọ ìwọ́n wọn nínú ìfàṣẹ ní ìlú ìfàṣẹ ní ọmọ ẹ̀kọ́ àwọn ìdíjọ́ ìdíjọ́ àríkà ìlọ́ọ̀ ọ̀dọ́ ìlú ẹ̀yà wà sọ́kọ́ ìṣà láti rẹ̀ wà náà. Ẹ̀ṣẹ̀ ọlọ́mọ ọ̀rọ̀ ẹ̀dá mú ní ọlọ́mọ ọ̀rọ̀ ní tó dé wà tẹ́lẹ̀ ọlọ́mọ àtúnyọ̀ ọ̀rọ̀ ọdún láyìí lẹ́yìn oṣù méjì àti ìjọba lọ́jọ́ ìlera afẹ́ ìdòwò wà sí ìdí. Mọ́tò wọ́n sọ wípé ojú tó ṣe o, wọ́n lè lè rẹ̀ sí òkú àti